a ń bí ọba dẹ́dà nílọ̀dà ní kẹsí rẹ̀ kó jẹ́ àwà náà tí ó bẹ̀rù rẹ̀ níbẹ̀rù tòótọ́ tí ó sì wá láǹfààní ní gbangba láyé bí tí ó tún sí wá láǹfààní ní kọ̀rọ̀ nínú sàárè wa tí ó tún wá sí wá láǹfààní ní pápá ìgbà ìdájọ́ níjọ̀gbẹ̀lì kíámà ní ìjẹjọ́ àmbá ọ̀rọ̀ bọ̀ lérí ayatu takhir aya ẹ̀mẹ́ tó bá wí tí Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ fún àníbìsọ̀ sallam kí ló fà á tí àníbì sallallahu alaihi wasallam tó fi bẹ̀rẹ̀ pẹ̀lú yàwó Aisha àbọ̀mẹ́ kí ni yàwó Aisha fi dá nẹ́bì lóhun àbọ̀mẹ́ kí ni ayatu takhiri òun latúnijẹjọ́ يا أيها النبي كل أزواجك Ànábì sọ fáwọn ìyàwó rẹ̀ tẹ́ bá jẹ́ pé ayé lẹ bá ń fẹ́ ẹmù fata àlẹ́yìn ẹ̀bọ́sìn pẹ̀lú èròǹgbà ti ẹmù kápá ayé lẹ bá mú ẹ̀bọ́sìn aqbilna bi iradatihin ṣùgbọ́n tẹ́ bá máyé yìí máa fún yín kọ́dà umartikun mútàtà tọ́lák máa tún fún yín kí náà ń pè ní mútàtà tọ́lák jẹmọ́ àmú àwọn ẹ̀kọ́ níbi ìsẹ̀mí ànábì káwọ̀ mọ́ bá ṣiṣẹ́ ẹ máa wo o a ń pè nǹkankan ní mútàtà tọ́lák òun ni àánú ìrànlọ́wọ́ fóbìn tá a bá kọ̀ lẹ̀ lẹ́yìn ìgbà tá a kọ̀ tán tó fẹ́ máa lọ hmm, nínú Islam tó bá jẹ́ pé obìnrin ọkọ rẹ̀ tí ìwọlé tọ̀ tó fi kọ̀ àbíkẹ̀ tí ìfún ní sọ̀dáàkì tó fi kọ̀ dandan ni indal jumhur dandan ni lọ́dọ̀ 99% àwọn àfáà wípé tírú obìnrin bá bá fẹ́ máa lọ èyí ó fún ní mútàtù tọ̀láàkì kí ní jẹ́ mútàtù tọ̀láàkì àgbọ̀ tó bá jẹ́ pé obìnrin tó ti wà pẹ̀lú èèyàn tipẹ́tipẹ́ ni áádí o ti ń sẹ́mì pẹ̀lú èèyàn o ti bí magan àti wà ní tọ́wọ́ wá àti pàṣẹ lèyàn wá kọ̀ èèyàn méjì ni o èèyàn maka ni o èèyàn márùn ni o mútàtù tọ́lák mustahabba ni ọmọ wá jẹ́ ń tàn nú ẹ̀sìn ni kéèyàn ó ṣe bẹ́ẹ̀ láti fi wojú rí ọlọ́run kí wà nìkan náà tí bá ń lọ èèyàn ó tó wá bara àwọn àjáàbù tọ́tọ́ mi la ilaha illallah ẹwú bá sí ń kọra wa mọ́ máa bíra nígbà mí pé sí ìsìláàmù tánà bí mú wá lásìísí yọ́ra ìbòjú ìborí yọ́ra wọn sọ kan bí ìgbà téèyàn sọ wípé sẹ́bọ̀ ti kún lé mi gbogbo bọ́lọ̀ ń bá ṣe pí ọ̀rọ̀ rẹ ò ní sẹ́sìn látọwọ́ tèmi yọ́ mọ̀ jẹ́ dandan lórí obìnrin tí yóò tí ìsúnmọ́ tí a fi kọ́ àbẹ́yẹ tí ìfún ní márùn tí a fi kọ́ yóò ma jẹ́ mustahabu jẹmọ́ ìta wá ló ń tọ̀ náà wọ́n so ń tọ̀ tí ó kọ obìnrin ilẹ̀ ń bádẹ̀ yìí tóbìnrin wá rí màrí padà ìwọ́n bẹ̀ tí kọ gbà ọwá rí màrí ọwá mẹ́ntọ́fẹ́ ìjọ ni ó ti mú tọ̀ lọ́ta sọ́ọ̀fẹ́ ó kú gbogbo tó sì ṣe tí ọ̀tẹ́wọ̀ lọ́rùn náà kò lè jẹ́ 100 náà ni ó fi jẹ̀bi àwọn ọba wa wọ́n nílà káyì pọ̀ wọ́n ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ olẹ̀gbẹ́ ẹlẹ́gbà tó lákùtọ́ lọ́wọ́ tó fẹ́ ọ́sẹ̀lẹ̀ ẹwọ́n tí ó tún ká fi sin obè jáde nínú ilé ẹjẹ́kùn obè wo lè ni ó sì mà wípé èèyàn jẹ̀bi ìhun èèyàn tó wá ṣe báhun kò súnmọ́ pọlọ obìnrin tí èèyàn tún lè ṣe bẹ́ẹ̀ fún obìnrin tó ń gan mọ̀ wípé èèyàn jàre o tí èèyàn bọ́ wá ṣe bẹ́ẹ̀ fún bí ẹ̀dà kan tí ó bá lè padà síbi títí ń bọ̀ mọ́ ó súnmọ́ kọ́ mọ́ lè sì ṣe mọ́ ibi tí bá tó ń lọ ẹwọ̀ ẹ̀sìn wa ọlọ́run ni bẹ́ẹ̀ bá tó wá lẹ́ẹ̀fì ànábì mílẹ̀ ń pa láṣẹ pé kó tó wà wọ́n sàrẹ̀ kúnnà sàrọ̀ hàn jamila ìwà kọ́yìn ní kíkọ̀ tọ̀ dáa tí wọ́n bá ní tọ̀láàkù kọ̀lá burú kankan ju aburú kan lọ wọ́n ní kí laburú ọ̀hún o náà ní pìyàn tí wọ́n bá kọra wọn ẹ lọ wọ̀n dáadáa àti tí wọ́n bá ń parọ́ wọ́n èyí fẹ́ dáadọ́ ṣẹlẹ̀ sí kún kankan mọ́nu méjèèjì bẹ́ẹ̀ lóbi náà ma wò wó pé kó sì marí ẹlòmí kọmọ̀rọ̀ mọ́bí wọ́n mọ̀ kíra wọ́n gbójọ́ ṣùgbọ́n kò wà sí kó náà kẹ́yọ́ lè máa mọ̀ wípé ọyàn jẹ bí ó sì máa wà lẹ́bí ẹnìkọ̀ọ̀kánu bí ó wà lẹ́bí subhanahu wa ta'ala ó ti sọ ayà ìkalẹ̀ bó sì sọ kalẹ̀ tán àti túmọ̀ rẹ̀ fún wa a sì sọ wípé tí a bá mú ayé ìtọ́lọ̀ lóhun sí ni tí a bá mú ọmọ ọba dẹ́dà àtànẹ́bì ohun àtàlìkíámà àà in tọ́ dáa pọ̀lú ọba dẹ́dà ti pèsè ilẹ̀ fún gbogbo olùsí dáadáa àṣẹ gbogbo obìnrin tó bá dúó pẹ̀lọ́kọ pè ní kọ̀ọ̀kọ̀ mi kódà kò jẹ́ ìyàwó olówó olùsí dáadáa ni nítorí wípé ó ti pẹ́ tí wọ́n ń sọ fọ́pọ̀lọ̀ pé méjì lómi ọ̀pọ̀lọ́gbà òun máa ń wò pé wáyá ìgbà tó bá di àlẹ́ta tó omi bára lọ́wọ́rọ́lọ́wọ́ ọ̀sán ó ṣe bí mẹ́wí àfijọ́ bóde nú omi tí wá ń sí é lọ àwọn táwọn ń ṣe súnà ọmọ àwọn ẹ̀ṣẹ̀ ṣe wọ́n ṣe gbé omi kaná tẹ́ tí wọ́n èrò àmàlà wọ́n ń sọ kalẹ̀ lọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ ó ké o o kò sí obìnrin tí ọmọ agbárùn láíláí kò lè mọ̀ pé méjì lọ́kùnrin láyéláyé odò lè mọ̀ inú mú bàbá wa máa sọ pé bóbi ọ̀bà tẹ́lẹ̀ ọkọ méjì wò kèémé ń tọ́sán a jẹ́ wípé tóbi bá wá ń wà pẹ̀lọ́kùnrin kẹ pẹ̀lú rú àdámẹ́ yẹn obìnrin dáadáa nù àwọn mbọ̀ àwọn nkẹ́kẹ́ wa ń bẹ tó ṣẹlẹ̀ ìgbà ayàfẹ́ sọ̀kalẹ̀ ẹwọ bọ́lọ̀ sí àndú àwọn ìyàwó rẹ̀ sàṣẹ́lẹ̀m kí ló fà á tọ́lọ̀ òfin bá nàbíwì ní tiẹ̀ nítorí pé n tó fi pàdé n tí a gbé wá ọtọ́ sí kọ́lọ̀ wọn kọ̀mpẹ́sẹ̀tẹ̀ kí ìlàjù àkọ́kọ́ oníwáàsì tóbi bá ti bẹ̀rẹ̀ àwọn àwà tí ń pin ọkọ lẹ́mì kọmọ yálà ìgbéyàn fún ní òtó kò sì sọ nǹkan mí ṣùgbọ́n ọba èèyàn náà náà pé nígbà ara bá ní ọ ó tù mílẹ̀ èyí sì ń fi gbogbo bọ́lọ̀n sí fúnlágbára tó ń fi ń bá lò dákùn nǹkan ọ̀dà èmi sì ṣe ọ̀lẹ mo gbìyànjú mo ń ṣe báyìí mo sì kọ́kọ́ àsásùn abóbìnrin bẹ̀rẹ̀ àwọn ọ̀wà kan kéèyàn káyàwó rẹ̀ pé ń lọ bí birthday wọ́n ni ẹn yẹ́mi sí àwọn láti primary school náà ti ń bọ́rí àwọn ọbọ̀ ohun ọ̀dẹ̀lé fílẹ̀ o ní tẹ́ bá fẹ́ sí ní ẹsẹ àwọn obìnrin ní in tí ẹ fi máa tẹ́tí èèyàn tí ò ní ṣe wí ìta tí lóyìn òsì lè dùn nígbà wọ́n sọ pé yẹ́mi sí ẹgbẹ́ para yín bọ̀ kí ó tọ̀ fẹ́ gbọ́n rẹ̀ yẹ́mi sí sáà nìbú ọ̀dà kọ́ mọ́wulẹ̀ kò lé wọn kí o wá fèmí sí àwọn òwà mọ́sẹ̀ sọ́ọ́ta kóbìnrin ọmọ pọ̀kọ̀ òun yanú kọ máa dáná sáàrì wọ́n fi aago sálàmù ó tún pé padà sí 6:30 láti 4:30 àfáàwà tají alifajari yọ ní 5:48 bí táìmì àfáàwà jí ní 5:50 yẹn wókè wọ́n wulẹ̀ kí wọ́n mọ́ sí lè gbà àwẹ̀ kèé ọ̀sẹ̀ skúsì fún táìmù wọ́n kò ní ẹgbẹ̀ tí ọ̀bà tó ṣe mọ́ níyà tó lè já wọ́n ò lè sọ èyàn gbọ́rọ̀ sọ fúnyàwó ẹgbà ah, ah, ah, ọ̀rẹ́ta lọ́lẹ́pa kò sọ ẹkù kan wà ní táìmù nígbà ọba kó bẹ̀ tí ò ṣeéṣe mọ́ tó di pé àta aago mẹ́sàn àbọ̀ láàárọ̀ ló ti gbá aago sẹ́gbẹ̀ ó tún bí ẹlòmíì náà ọ máa go alákòókín táìmù tí ọba gbẹ́mọ́gbà tí ọba ibi 12 èèyàn lè já obìnrin lè mọ̀ pé tí ó dùn ọkọ òun nù yóò sì fi máa bá lò ìntọ́nà ń fi ní abẹ́rẹ̀ fún oníwáṣì fa ìdòhun ṣùgbọ́n sẹ́mì àti ìmọ̀ ṣe wáṣì nítorí pé tí ó lè ṣe wáṣì fún yàwó ó náà lẹ́ni tí yàwó ń wò pé à àwọn ilé ìtànú ọlọ́run mo ní ọkọ láti pàtó ti fẹ́ mi ni in tí ìbá wáṣì dà lẹ́nu ọtí a ìlàjù àpapọ̀ nù adébìmọ̀ fàìdòrún wàjòrún náà fi mọ̀bọ́jì tí wọ́n bà tó gbọ́ ẹyẹ bùsùn wọn ti ẹwọ́ ma wọ nábi yàrá ìyàwó rẹ̀ kọ̀ọ̀kan oní ọkọ̀ mọ́sálásí kò sí ní kọ́kànlẹ̀ àgbàtọ̀bá tó níyàwó wọn kọ̀bẹ̀ kódà ìgbà tí ó láfíà tó kú tán ní tó fẹ́ Umu Salama yàrá rẹ̀ lànàbí fẹ́ Umu Salama sí wà lẹ́rìnbí ọ̀kọ̀ yàrá tuntun fine ọwọ́ ayẹ̀ká béèrè láti ìjọ ibẹ́ sí wà ní ànábì wà ní ọlọ́run sì lóhun ò kó sẹ́kù fún ẹjá yíò gbọ́ outdated religion ẹni ẹ̀sìn tó bá ti ọ̀tí sí islamu láyé lónìí wọ́n ti káńsù rẹ̀ ń o gbogbo tó yẹ kó yẹwà mùsùlùmí tí ò yẹwà ọ̀pọ̀ tẹ̀fṣírù là ń báyé se yìí àwọn alákatakí ti tún kún àrin àwa mùsùlùmí náà tí wọ́n máa bínú àwọn ẹlẹ́sìn kejì àwọn òun ẹlẹ́sìn kejì rẹ̀ láti dọ́dọ́ tọ́n ti gbẹ́ ìsáàmì ló jìṣẹ́ kò sẹ́sì kankan ní tí a ń pẹ́ ẹ̀sìn tàà mọ̀ sánmà tàà yọnú sí tàà fẹ́ gbà wàláhì jù ìsìlámù ìlọ àwọn bàbá wa jọ ń kírùn àjọ lọ yídì àjọ ń gbáwẹ̀ wọ́n sì máa sọ fún wa wípé ẹ̀ mélòó mélòó babaláwo tí ó sàájú mọ́ mọ̀ wà nìjẹ̀ náà ẹ̀ sájì àwúwà rẹ̀ yóò bá gan kò tán ọlọ́run lọ́rún ẹntí ọlá ibẹ̀nẹ́ ti mọ́rùn mílà kò sí ìsìlámù kankan lára àwọn anábì sallallahu alaihi wasallam rẹ̀ nígbà tó di wípé ìlàjù ẹlẹ́ẹ̀kejì dé èèyàn gbọ́dọ̀ yẹra fóbìnrin tí ọba gbọ́ ẹni sútì ẹni fọ́nsí inú ilé òní dùn pẹ̀láyàn tí ẹni mínú ẹ̀dùn níbo lànàbí wa ń gbé yàrá kan ìyàwó kan yàrá kan ìyàwó kan tí ó má sì ti ní ìdíẹwọ́ sẹ̀kọ́ táìmù yẹn níbo ní wa ń gbé wọ̀kọ̀dì tẹ̀sẹ́lẹ̀ húnnà jẹniyàhún شهرا كاملا تسعة وعشرين يوما 29 days nígbà ànàbí ń gbé ẹmọ ìwé mọ́ náà ànàbí fẹ́ lo ìlàjù ẹlẹ́ẹ̀kejì ìlàjù ẹlẹ́ẹ̀kejì ìlàjù ní ìwòsàn ẹ̀kejì ìwòsàn àkọ́kọ́ wáàsì ìwòsàn ẹ̀kejì ní kéèyàn ọyẹra pẹ̀lú ìyàn lódì ẹmẹ́jọ sọ̀pọ̀ ẹbájọ mọ́ sọ̀tẹ̀lẹ́ tó ráwọn èèyàn máa ń béèrè lórí mas'alai ṣùgbọ́n kìí ṣe tó ṣe é yanjú ní kí ni o ní kọyakọya báyìí sọ́kùnrin máa ní yàrá lọ́tọ̀ kọ́dà kò ní jùyàwó kan lọ masala muhimma ẹwọ bánàbí ṣe ń gbé kọ̀dà yàrá ní obè lóde níbù ní gbé fún 29 days wà kana yaskunu fi ghurfatin saghiratin aliyatin ìjàmbìl masjid bí ìstọ̀ kékeré lókè mọ́sálásí kápẹ́ mọ́sálásí ní káwọn ní ọwọ́ kèrè báyìí kápẹ́ ọwọ́ sàlẹ̀ níbi bí ilẹ̀ sí rí ibẹ̀ ni yàrá tó tó pòun wà ibẹ̀ lànà bí wà ń lọ gbé kí ni máa ṣe ń bẹ̀ ìdájá àwọ́tù sọ́lá tásìkòrò bá ti tó yóò gùnbẹ̀ lọ ní táìmù tó bá wà mẹ́ yóò wà sọ kalẹ̀ yóò kírun fáwọn mùsùlùmí onígbẹ́nìyàn kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ ànábì wá wà báhùn fún fún odidi oṣù kan tó jẹ́ 29 days ọba dẹ́dọ̀ ó sì fèsì ìyá sì ń di ànábì rẹ̀ lórí pé ohun ọ̀fẹ́ kò sí ọlọ́run lára àwọn ìyàwó ọwọ́ mú nǹkan ìmára in tó yẹ kó jẹ́ ìlàjù ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ni ẹ̀nà wọn ọ̀rọ̀ nínú àti sàlàyé in tí ó mú ìyànà obe o ní pé nínà yẹn yọ́ ọ̀pọ̀ mọ́kọ̀ ní tí yóò fi sọ pé mọ́kọ̀ nínà ni ó wà rọ́pò rẹ̀ kèsí ìnẹ́nẹ́ tí ó tẹ̀kí ni tí ó tún hàn sàlàyé díẹ̀ nígbàtí adébí tọ́jọba wọn. a ní ó wá jẹ́pọ̀ ló forí fa pẹ̀lú kíní o pẹ̀lú ìmàmú ìmà dágbénú yàrá kan kókótókó bí ìmàgbénú stọ̀ anábì wa ní o tọ́rọ sí gbogbo ayé ìwà máa gbébẹ̀ kèé wá ṣe dọ́kìní kèé ṣe dọ́kejì kèé ṣe dọ́kẹta kèé ṣe dọ́kẹrin ẹni tọ́lọ ńlá ìkìjù ó fi wá lo 29 days níbẹ̀ ẹjọ́ tí àáfàá mú lọ́wọ́ di sin ni pé ẹlẹ́ àfojú náà kò sóúnjẹ máa nọlé kò sọ̀rọ̀ sí án ọ̀dá sí ẹlẹ́ à ọwọ́ pọ́fojú náà ojú àkọ́kọ́ iná ojú tí wọ́n fi nà náà ó ti dáranjẹ̀ fún ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́wọ́ ẹ̀kan Jamaa, sọ́kùn ẹni abáyí tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin ẹlòmí àtìyàwó rẹ̀ ní wàhálà kéèké bẹ́ẹ̀ ṣe gbọ́tẹ́lò mí ọmọ àròjọ ojú ó sì máa tẹ̀yìn tí ẹ̀tún dọ́kùn àtẹ̀ntí èèyàn máa sọ nọ́rọ̀ àtẹ̀tí èèyàn máa sọ náà ẹ̀dàkùn sọ́kùn máa fún 29 days ọba dẹ́dà wá ń dákẹ́ lórí àlàmẹ́rin ohun ìgbà tí ó wà fèsì àkọ́ sọ wípé ẹmú kanú méjì kìí ṣe pé ọlọ́run ọba dẹ́dà ó fi bò wọ́n sí kò bò wọ́n sí o lótìtọ́ ìyàwó iṣẹ́ ìmọ̀ ìwé mọ́ ọlọ́run níjọ́ kan ní kẹ́kẹ́ ṣẹlẹ̀ ìtàn kálẹ̀dẹ̀dẹ̀ inni arọ rọ́bàkà ha yùsáàríù lẹ́kà fi hawaki ah, ẹ máa wo bí o mẹ́tí mi àti ife tààfẹ́ jàrí wọn ó ní ah, ọ̀nà bí ah, ọlọ́n tí ma ń gbìlẹ̀ yín ẹjú oje ìyàwó ànàbí ìsọfà nàbí pé ọlọ́n tí ma ń gbìlẹ̀ rẹ̀ ọba tí ìsọba alábòsí èmi àti yóò wà nírú wọn kèése nírú ànàbí ni ẹgbẹ́ rírí ànàbí in ti bẹ̀m̀bẹ̀ nù kẹ̀kẹ́kẹ́ kọ́ ìmọ̀ bá nàbí ìjókò pọ̀ ìwà tó sí rẹ̀ ìfojú rí báyìí ikúkú ń bẹ̀nú àwọn èèyàn tó jẹ́ wípé in tí ọ̀jì wọ́n pè wọ́n ní sọ̀hábí ní pé wọ́n rí ànàbí wọ́n ìsì gbà sọ́m láti yí ànàbí inú wọn ni Abu Muslim al inú wọn ni àwà al ó kàn gẹ́gẹ́ ni abdullahi ibn thawb rahimahullah tabi'iyun jeli tí a bá ní annabi ibrahim wọ́n sọ sí inú ọ̀nà ló yẹ̀ báyìí tọ́lọ ń sọ pé iná ni ọmọ jò wọ́n ṣe bẹ́ẹ̀ fún ẹni iná ní yaman kọmọ gbàgbùrù rí mímbà lórí khutubah la ilaha illallah anábì sallallahu alaihi hmm, nítorí pé òun náà ni jíjí tí gbogbo wa fẹ́ wò àwambọ̀ ẹnìkan tún ní ńgbàtánà bí lè máa súnú yà àkótópò fún 29 ìbọ̀ tí ń bọ̀ lọ́n fẹ́ fèsì náà bọ́lọ́n se fèsì náà ṣe díẹ̀ ṣe ànàbí náà wà sáàṣejù kékeré kan wọ́n ní kí làṣejù ọ̀run wọ́n ní ṣe bínú ìdàjọ́ tó lọ sọ pọ́ lọ sọ fún wa ni pé alẹ́hajiru three days lọ ẹ sì gbọ́dọ̀ nínú obìnrin jù àkúsáṣọ́ wo ìrìnà ilé àpalọ́tẹ̀ àwọn ọlọ afẹ́ẹ̀sì sọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ ọmọ ni anábì ṣe kíni ó ní ìntànàbí náà ṣe fún ọ̀nà èyàn náà ti alhajiru tàlátàtọ́ ayyá káyẹnẹ lódì kò jú mẹ́ta lọ àfáà ní sùúrù mélòó láwọn obìnrin onímẹ́sàn fine ọ̀yá tírì tí wọ́n wá kí tó ń pè ní ìjọ tí èyàn fi máa ń yòdì fi tẹ́msì mẹ́rin kí ni ó fà ó ní 27 méjì òkú wa ń kọ́ mẹ́ríyà tó ń jẹ́rúnjọ́ náà lára ìyàwó rẹ̀ wà á ní pín tá a bá pín fúta ní o ọmọlúwàbí fóun ẹfóun níjọ méjì ẹ wá sí 2 ma 27 kí ni ó fà wá ó ń kálukú wá mú 33 days sí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ 3 days sí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ 3 days sí tiẹ̀ èyí tó lélẹ̀ wọ́n fún ẹ̀ tí kò pé wọn صلوات ربه وسلامه عليه أتنبو النبي صلى الله عليه وسلم ìgbàtí ayà ìsọ̀kalẹ̀ bẹ́dà bí Aisha ìyàwó Aisha ló fi bẹ̀rẹ̀ kí ló dé ó ní ya Aisha inni dhakirun laki amran fala alayki alla ta'jali mọ́ṣkílà nìyẹn nínú tàbírù nínú èdè lárúbáwá <laughs> eh, la ilaha illallah a ń pè kíníkà ní nafiu nafi nafiu nafi mada yufid a ni nafiu nafi yufidu li isbat ká fi nǹkan tàà fẹ́ fi kọ nǹkan tó fi kọ nǹkan in tó fẹ́ ṣẹlẹ̀ ni pé nǹkan kan bẹ tó rí bẹ́ẹ̀ májàlè májì ọlọ́ kí ni májì ọlọ́ lẹ́ẹ̀kejì yẹn tí ń sọ o in ka pa mọ́ májàlè àbí in tí ń sọ fún wípé ọba jàlè wọn gí mo fẹ́ sọ̀rọ̀ kan fún rẹ Aisha sọ̀rẹ̀ o mọ́sí kàjú sọ̀rẹ̀ àkọ́kọ́ alàtàjẹ̀lì nẹ́fìlò náà a jẹ́ pé nẹ́fìlò nẹ́fì ìfìbátún ìtumọ̀ ní wípé ma sọ̀rọ̀ kan fún ọ Aisha báyà sí sọ̀kalẹ̀ kan ànábì ti gbọ́n tí ẹ ó sì gbọ́yé ní ọgbọ́n náà sọ̀kalẹ̀ fún wọ́n sì dojú ọkọ̀ àwọn ìyàwó rẹ̀ ní ló fi jẹ́ wípé èèmọ̀ ń bẹnú ẹ̀sìn nípa ẹ̀kọ́ ẹ̀sìn àbí láàrin kí wọ́n fi ànàbílẹ̀ wọ́n múra wọn táa bá ti mú ẹlẹ́ẹ̀kejì àwọn àdájọ́ bí mẹ́jọ kan ó tó jáde àbọ̀m̀bìyàn ọ̀rọ̀ olétẹ̀ àti tí wọ́n bá lè sọ fún ìyàwó rẹ̀ wípé umu àgbótúnrẹ nínú òtútù in tí ó bà fi máa wáṣẹ́ mi rẹ̀ pé mo bọ̀ sí ni kó ìyàwó lẹ́dẹ̀ mi ó lè máa lọ àtẹ́rìta ìmú nínú ẹ̀sìn sọ́kùnrin yẹn ti gbétọ̀ láàkù tọ́lọ ń gbélé lọ́tọ́ ti gbélé ìyàwó ẹ̀lọ pẹ̀lú gbólóhùn àǹtí sallallahu alaihi wasallam ọmọ bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó Aisha kí ló dédé bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ Hatta tẹ̀sítẹ̀ṣìírí abàwẹ́ ikí tó fi lọ gbàmọ̀ràn lọ́dọ̀ ti bàbá àti màmá rẹ̀ kí ló fà àwọn apá kan sọ wípé àánú ìlógbí ànìyàn nítorí pé ìwáyà mi ìwọ́n tó jẹ́ ìwáyà ṣáìnà ó ní fàkọ̀dì bọ́dà àbí ìlú ìdáfàtì sí ni èmi lànà bí sì fi bẹ̀rẹ̀ nítorí pé mi mo kéré láàrin àwọn ìyàwó rẹ̀ kíkéré yẹn kọ́ mọ́ lọ rẹ̀ wò pé ọgbọ́n mi ò ní gbé tí ń ṣẹlẹ̀ yìí ọwọ́ abẹ́rẹ̀ pẹ̀lú mi kí n lè fi ọgbọ́n àti bàbá àti ìyá kún kó lè jẹ́kọ̀ fún àyòkú ọ̀rọ̀ kanu kí wá ní èdè ìyàwó iṣẹ́ àgbàrà lọ́dún kẹsàn-án tí Ànábì sallallahu alaihi wasallama tó débò tó débò Madina nígbà tánàbí papòdà 18 years níyàwó Aisha wa fine 18 years tọ́wà yìí bí ọmọ ọdún mẹ́jọ sí mẹ́sàn ní àsìn wálé àdúsàrásálám ọdún tí ṣẹlẹ̀ ìwá ṣẹlẹ̀ ọjọ́ ọdún kẹsàn tánàbí ti dé Madina ta bá mú 7 àti 8 tàbá papọ̀ kí ni ó fún wa yóò fún wa ní 17 ọkọ̀ ọdún kan sí tánàbí lóǹgbà lè papòdà kí ọlọ́wọ́ yọ̀nda fún yàn láti kọ ìyàwó rẹ̀ tí ó bá ti mú ọlọ́ àti ànábì kéèyàn wá máa wọ́ọ̀nà tí ò ní gbájì orí bẹ̀ ẹni rẹ̀ nìyẹn alìsàsálàm ni ìsìnkẹ́kọ́ ọkánjú ṣùgbọ́n mo fẹ́ kó bọ́ àwọn òbí rẹ̀ gbọ́ yàwó ìṣà ní kí ni àlàmẹ́rì náà aya ẹmú kanú méjì àdìbíbákà ayà ń yẹwẹ́ṣẹ̀ ní ah, ojú ẹsẹ̀ afíkà astashiru àbàwáyí ẹ́ annabi tá a bá ń yọ̀ tá ń jọ wúnú lè rẹ tọ́rọ̀ wá débi ó dédú èyí mú nǹkan mí tàbí ọmọ nàbí mi sí yìí ò ní wà lọ́rẹ̀ ìdámọ̀nà sí lọ́dọ̀ àwọn òbí mi balẹ̀ tàrùtù wọ́n mọ́mọ́ tàbí lọ́wà wọ̀rọ̀sọ́lá wàdárọ̀ láàkìrọ̀ mọ̀mọ́lọ̀ mọ̀mọ́nàbí musulmùn tọ́lọ̀ fílẹ̀ fún gbogbo ẹni tẹ́ lálìkìyàmá ẹ máa wè mọ́ lọ́n ìfihàn wípé èmànìyàwó Aisha ní ọpọlọ èmànì wọn irú àwọn obìn tó wọ́n tó lẹ́yìn wọn ni kóbìnrin ọlọ́pọlọ ọgbọ́n kó yóò yẹ pín nǹkankan bẹ tọ́lọ ń fi jù wọn lọ ó ju ọpọlọ obìnrin lọ gbóbìnrin sí rí ọlọ́pọlọ tó ẹ̀yìn àkọ́rà ìyàlẹ́gbẹ́ à ó ti dọkùn ó dìkì nìkan tọ́bá dásọ́rọ̀ báyìí nǹkan sẹ́ẹ̀mọ̀ pé àwọn èèyàn kan bẹ tọ́lọ ń fi obìnrin ó làákáyè tí wọ́n àwọn náà bùkátà wọ́n fi làákáyè bòbìnrin yẹn lù tí nǹkan bá ṣẹlẹ̀ ní ọ́fíìsì wọn yóò wà gbámọ̀nà pẹ̀lú ìyàwó ọpọlọ ńlá sì níyàwó irú ẹni ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún àìmá jáyé ọmọ bí a ti ń gbọgbọ́n nítorí wọ́n torí ẹ̀ dídí ọba àlú nínú ọkọ̀ ọba àlú wọ́n ti parí ọ̀rọ̀ ṣe nǹkan nǹkan gbá ọ̀rọ̀ ah, ọ̀dá yọ́ ìyẹnjú ẹjẹ́ ìfi lórí, in yọ́ lọ́bànú ẹ̀hìn asobí ní darí wa nù ọyẹ ah, káfìlàká ìkọ̀rọ̀ wa ìyàwó ìṣà ní ọpọlọ tó kọjá ìròyìn àádọ́wà ah, náà rí ogboro àti wo wì wá àsàlùkì ìmìnà fẹ́ gbàǹkan lọ́wọ́ rẹ̀ ànẹ́bì alàtúkbìrọ̀ mọ́rọ̀ta min nìsá ìká bí maktab ọ gbọ́dọ̀ sọ fún kẹ̀kẹ́ nínú àwọn ìyàwó rẹ̀ pé ìwọ ni mo mú o toró sọ pé gbogbo wa lọ́lọ́ máa káyà ìfúnkọ̀ọ̀kan àwọn àfáà ní ẹ̀dùn mẹ́wọ̀ qad tàmílùhà lọ́ìrọ̀ alá máa láyẹ̀ líkù bí hálìhà bóbìnrin ó ṣe ní ọpọlọ tó tí ìjòwú bá mú obìnrin yóò sì padà hùwà tí ó dí ìjọpọlọ yẹn kù lójú ẹsẹ̀ gbogbo ọmọpọ̀gbọ́mì ìsìrí ọlọ́pọlọ tó owú ju ọpọlọ obìnrin lọ toróbìnrin kọ́ mọ́ tí bá ń jòwú yóò dọ̀mẹ́ pátápátá àfi tí ń fẹ́ bẹ̀ ń kórí bẹ́ẹ̀ owú èdìdí ni tọ́lọ̀ máa fi di obìnrin lójú àwọn tó ti wá fún mọ̀rẹ̀ rí wọ́n mọ̀ wá pé à umu ẹ̀sì ṣe sùúrù ilé ṣe sùúrù kọ́ dẹ̀rù lọ́tẹ̀ ìbí ọba dẹ̀rù nínú àwọn ẹ̀sì sùúrù síbẹ̀ ilẹ̀ bẹ́mi sọ̀rọ̀ tó yẹ́ lọ́wọ́ ilé yàtọ̀ sí ní ọ kò ní gbọ́ torí n tó mú àwọn ọ̀rẹ́ mi súnmọ́ mi tímátímá wọ́n wá ń ròyìn ìyàwó wọn fún mi pé ah, ìyẹ̀ dáadáa ni a sì jọ ní àwùkọ́ ń gba gígé náà mọ́ ní ìsàmú ní ọmọ ọ̀sọ́bá mi sí ẹrúbìn tó dáa jù òun lóbin tó fọkọ ẹ̀sàyé lọ nígbà tọ́kọ ètí ìmọ̀ ètí obin tẹ́mì rí òsìsí ń bí ìyàwó méjì tíyàwó ń wá kú tó fi lẹ̀ obin tó dáa jù torí rẹ̀ wọ́n mẹ́rí ọ̀rọ̀ ẹ̀yìn ìgbà mórí pé wọ́n ti mú àmì nǹkan jáde mẹ́ rọ́ìrọ̀ owó ń pé ọkọ̀ wa lọ́jà tá nìna ìsì fẹ́ nǹkankan ju kó jẹ́mì nìkan lọ àkọsẹ́ ní rí bẹ́ ìyá Hafsọ ọmọ bọ́sàsàmù sọ́rọ̀ ọ̀ ó wà lógún kan ìyàwó iṣà ó tí ó bá àníbí ẹ̀kọ́ ti máa bẹ́mi náà sọ̀rọ̀ mọ́ láìkí rọ̀rọ̀ bí ó ṣe ráyè pẹ̀lú hafsoi ọ̀rọ̀ ipọ̀ àbánàbí ọ̀fẹ́ mọ́ bẹ́mi sọ̀rọ̀ tó báyìí máa ni ìyàwó iṣà náà nífẹ́ lọ́bẹ̀ fara wọn ó ní nígbò tó di pé wọ́n tó bùkátà pé ìgbà míì tí wọ́n tó ń jáde ó ní mo fẹ́ nǹkan kan kó ṣe nǹkan kan fúwẹ́rẹ̀bì tẹ̀ sí ma bá wá sọ̀rọ̀ jẹ́ adọ́gbọ́n ma ti ma bọ́ ń kálukú sọ mo fẹ́ kí wọ́n máa bọ̀ níbi haudaji haudaji sí tèmi ilé tí a ma ń gbé sẹ́yìn ẹ̀sìn òní ń pè ní haudaji mo fẹ́ kọ́ ma bọ̀ mi haudaji tèmi èmi ọwà ma bọ̀ mi haudaji títí ẹ tánà bí bá ti wá ti ń bọ̀ yóò ṣe dé mi ni mo wà ní inú títí ọ̀dọ̀ mi ìwọ ló sì wà ń bẹ̀ yóò lè sọ̀rọ̀ kò sí ọlọ́ ah, ìyàwó sọ̀rọ̀ kò sí wàhálà torí pé fashion kankan náà ní ẹjọ́ wa nínú ilé ìyá sọ gbàbẹ̀ wọ́n bá bọ́ bí sọ̀tọ̀ ìyáwáṣà ìyáwáṣà wà bẹ̀rún nígbàtà níbi ń bọ̀ ọ̀dọ̀ ìyáwáṣà lọ́kàn rẹ̀ ń lọ ọba bọ́ sí ọ̀dọ̀ afsọ ìwọ̀rọ̀ wà mí alhamdulillah bí mo sì kẹ́kọ́ lọ́mọ bá ń tó lè mìíràn rẹ̀ kí o bí ọjọ́ mọ́ ní a bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyáwáṣà bá bẹ̀rẹ̀ ìbínú ní ọgbà irú kí pọ̀ fàfúnra mi yóò múnà kẹjọ́ òkàrẹ̀ nígbà ní sì nẹsẹ̀ wọ́n wá nẹ̀sẹ̀ ẹ̀nú ọgbó wọ́n wá ń bẹ lọ́n pé kákèkè ọ̀tá wọn kákèkè ọ̀tá wọn ó bí ń jowú lọ́nu ó bí kọmọ́ tó bí bá jowú lọ kí níyẹn ẹ máa bá mi lọ téèyàn bá dàgbà síyàwó kan yóò ní láàkáyè gbọ́nà ń ṣe sàánú ẹ̀ táwọn èèyàn máa gbọgbọ́n lọ́dọ̀ rẹ̀ tí ó sì máa fi sílé ayé ṣùgbọ́n òun ẹrú ni ń bí ọwọ́ kò sì máa kò dín làkáyè ẹ̀kù làkáyè gidi ó lè fọ́bà làkáyè ó lè fún president làkáyè ṣùgbọ́n kọ́ lòun bẹ́ẹ̀ ṣe rí ẹwú fún tó ń ta àti ọ̀dàrúmọ̀ lọ́wọ́ tó sẹ̀jú kẹnulé torí tí wọ́n èmú ti wà àwọn ti jìyà fún tí wọ́n èmú sáájú òun ti kú ọwọ́ báyìí ọmọ ní wùn lẹ́yìn àwọn ọgbọ́lagbà nílàkẹ́ ìbọ̀ tẹ́ẹ̀ bá gbóúnjẹ ọmọ lẹ́nu ọkùnrin ìyàwó ẹ̀lú fòjẹ́ mi ọmọdé yìí ò sí ní mẹ́sìn lọ kó lè sorí rẹ̀ pàdé ọba dẹ́dà ẹ̀sìn ilẹ̀ méjì àlú àwambọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọbẹ̀rẹ̀ pẹ̀lú ọwá iṣà ó wọ́n ni mọ́ sọ fẹ́ obìnrin yòókù o wípé ìwọ mọ̀ mú o Ànábì pátátàrí bí ọdọ̀ Ànábì

tàbí àwọn ní ẹniwà sí ilé ìjù ẹ ń bá níyàwó ẹyọ kan ó sì pé ṣùgbọ́n bá ti níjú ìyàwó kan lọ tí ẹnìkan wá ń dín ata sí ọ lẹ́nu lọ́nà kó lè jẹ́ pọ́dọ̀ rẹ̀ lọ́ọ́ be níbo ní tẹ̀yàn lọ kí lè rí wa ẹbí wí sí bá nàbí ó ti mú ànábì orúkọ méjì káwọn obìnrin yòókù kọ́nà bí kọ́mọ̀ mọ̀ tó mọ kọ́mọ̀ sọ fún àwọn obìnrin yòókù o tí ìyàwó ìṣà bá sọ báwọn níbo ni ó ń tànà bí lọ wọ́n ń tẹ́ lọ nú kọ̀rọ̀ láfítà rẹ̀ ó di tiẹ̀ nìkan ó fẹ́ ránkó ní o ó fẹ́ fọ́ tẹ̀mú ní o lọ́nà wo nígbà ọlọ́run sọ pé lọ́ọ́ máa sọ fún wọn tó lọ ń bá bínú pẹ̀lú àlàmọ́ ọlọ́wọ́ ní nkọ̀wọ́ ṣùgbọ́n ìwọ ni ọlọ́mọ sọ méjì fún wọn ìwọ wá ń kọ́ èmi pé kí n fúnlẹ̀ mọ́ wọn wọ́n mọ̀ mẹ́ ǹtọ́jẹ̀ sí mo fẹ́ kọ̀ yìí jẹmọ́ ẹ̀sẹ̀ rí bá ṣe ń sọ mọ́sálásí àgbọ́ yé báyìí igbọ̀ ọbáṣẹ̀ àlẹ́gbọ́ yé báyìí wà láìkè sí pé wà lè máa súnmù ẹni ọlọ́run bá sọ́mbẹ̀ mọ́nà àsọ́mọ̀ ọlọ́ oòrùn orí kẹ̀kẹ́ ni wọ́n fi lọ́yìn sọ́rọ̀ bàbá wọn làkẹ́ ìpọ̀ wọ́n ní gbogbo olé tó bèèrè bá ti ń kígbe atótó arére igi arére ní ó wù normally atótó arére wọn èfi ràn obìnrin látàyé ọjọ́ wa ọba bùkátà kí gbogbo olù ó pé sí gbẹ́gànlú láàárọ̀ ọ̀la ẹni tí wọ́n àrùn ọkùnrin yọ́ lọ ọjà atótó arére ọba kìníkà àwọn yóò kíkìkìkì olùgbogbo ọpọ̀dẹ̀ yọọ lọ lé ẹmu yọ́ lọ lé ma káàkiri etí àbà e, etí ẹnu àlà káàkiri oko ma sọ báhùn wọ́n èé fi ràn obìnrin torí ohun fi ń ibi tí ó sì lọ káàkiri kọ̀rọ̀ wà mẹ́ ó ti ẹ̀ obìnrin kéré sí rùsẹ́hùn ìtumẹ̀ náà ni gbónáà tó fẹ́ kó gbó èèyàn jọ tẹ́ẹ̀mù ti bá dẹ̀ ń ọba ní fi ń sọ̀rọ̀ ẹnìkan já ò sì gbọ́dọ̀ sọ nǹkan kan lé tí ó sì fi parẹ́ ni pé mo o àbí ẹntí ọmọ èmú òwúre ọba ló ní òwúre o a jẹ́ pé agbára ní gbọ́nà àtọ́tọ́ arére ilé tí èèyàn bá ti wọ̀ afẹ́fẹ́ ah mọ́mí wọ́n wọ́n ní báyìí ni ẹsọ pẹ́ ń ah bá lè mí sẹ́sẹ̀ jáde ní ìsìn tí ń lọ lọ àkúrẹ́ ni ṣùgbọ́n ẹkú oríire bẹ́ẹ̀ bó nǹkan tẹ́ẹ̀ bá mi nǹkan kò lè yẹjú torí bí bẹ́bẹ̀ kò ẹ̀sì sọ́ra bẹ́ẹ̀ bá ní ìyáyàwó tí ń fàyín lójú mọ́ra tí wọ́n ń sọ fún yín wípé tọ́ ọba ti fẹ́ mi ó ti fọ́mà mi ẹlọ ọkọ́ fàdúwà tọ́ ma ń bá wúyìn fẹ́ la ilaha illallah la ilaha illallah anúbìsọ̀ sọ́lọ̀m ọlọ́ndẹ̀ nǹkan fún fúnra ọba rẹ̀dà lóní kọ́nkálùkù wọn máa mú bọ́bá wù nínú méjèèjì sọ́kọ̀ tàbẹ́nìkan wà fún mọ́ràn ojú ẹsẹ̀ ìyàwó ń sàsọ wípé méjì wọ́n gẹ́ẹ̀tì o òǹkàlùkú wà lọ́wọ́ rẹ̀ ẹbá fẹ́ máa lọ́kọ́ máa lọ́wọ́ lẹ́ẹ̀dẹ̀ ànábì obìnrin dínú àbìyàn lẹ́sí obìnrin ọmọ kọyín síra yín níṣe sí tí ọ̀kan nú àwọn ọ̀jọ̀gbọ́n sọ wọ́n fi nǹkan kankan lọ nǹkan ìtakùlà káì àwọn èrò márùn-ún ẹ ń dà pọ̀ mara wọn ẹ pò tán ẹ wá gbélé lọ ẹ wá ń fọlọ́ mẹ́mì kí mú ìtumọ̀ tẹ́ ń sọnà ìtumọ̀ ní bóbi ṣe máa bá yàn lò wọ́n kò pọ́ ìsìn wọ́n ò ní kò lẹ́yìn yín o wọ́n mọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ fi hàn yín ẹnikẹ́ni five hours ńlókù tó níláyé four hours three hours two hours àná wọ́n wà tó fún ní twenty minutes yá àpòpọ̀ pé ah bá mi lórílẹ̀ ọlọ́run lónìí ẹ ti sàṣeyọrí èwo nú ọmọ inú ò tí graduate ẹ kú oríire o tó bá jẹ́ pé ẹgbọ́ ọlọ́run gbọ́ tí bẹ̀rù ọlọ́run sì bẹ̀rẹ̀ mìí tọ́lọ́ ń tóbi lẹ́mìí tí wọ́n fi bẹ̀yìn tẹ́ gbọ̀ mo fọ́nà bẹ̀yẹ mú kéyìn ò sí gbà kó mú ní wá ń jàpọ̀rọ̀ lọ́wọ́ wá kamọ́tẹ̀ pé àkírọ̀ nínú à sí wọ́n wà fọ́lọ́ gbá mi ti mi ah, ah, ah, finish ẹ̀ jamaa à ń ìjọba yìí tó bá ń ṣẹlẹ̀ ẹni ọlọ́run bá fẹ́ jẹ́ ọpásì ní o èmi kí ń fi yìí lọ ànábì ní fi ń lọ ẹni tí sì fi ń lọ ànábì kọ̀ṣẹ́ ń dá tó náà yàwó wa níbo ní mo ti ẹ̀súnmọ́ ní làkáyè níbẹ̀rù ọlọ́run bí gbogbo nǹkan ẹ̀wọ̀n tí ẹ fi ń lọ sí ọlọ́run ta wá níyàwó wọ́n ti ga bí ètìlẹ̀ wọ́n tó bẹ̀rẹ̀ ní ọjà ní ẹjọ́ ọmọ ẹ̀nà o wá àsìkò ọ̀kan tó ń bá gbọ́ ní sọ fún ìyàwó o ló ṣe tí wọ́n gbọ́ o bó sì gbọ́ náà ti ẹnbẹ́nu rẹ̀ tí èèyàn bá fẹ́ mọ̀ pé obè burú kọ́ fi obè èyí ọmọ wípé bẹ́ẹ̀ bẹ́ẹ̀sí ìgbẹ̀rẹ̀ lẹ́nu bọ̀ká àwọn ètí ẹ̀yàwó náà tí wálé gẹ́ yìí ó galùkú ẹlòmí ẹ́kẹ̀ẹ̀rí àfáàmì tí ó kẹ́ ìsáàdì pé ọmọ ẹ̀ lọ́mọ àwọn káàṣẹ wọn ọ̀sẹ̀ lé géwù ọmọ jìdí mufti ànúlé yóò sì ẹwà máa wẹ̀ mọ́lọ́n gbogbo tí ń kọ́ kò sì ní mú wájú ká mú lẹ́yìn mú láàrin náà ni and sọ́mbọ̀ díẹ̀díẹ̀ anábì tí ìyáwá ṣe àti mọ́rún sàṣàlám ìmọ̀ràn tí a gbé wárẹ̀ bóòlù anábì ṣe dá wọn lóhun padà irú àwọn ẹ̀kọ́ wo ó ní bẹnu rẹ̀ nígbà táwọn náà má nàbí tàn ṣé wọ́n gbẹ̀san lórí ẹ̀ wọ́n gbẹ̀san ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tí wọ́n gbà yẹn ṣé jíjọba àlìkíyàmá ó gift yẹn àbọ́lọ́hun tó padà parẹ́ padà khilafun ila al-ilmi sanubayyin wa nu'arridu ala hadhihi al fi al-khutbah in kana fi waqiya ọba tọ́lẹ̀mì tí ó bá ti gbà á ìdínláì tààrà ọlọ́njọ́ àbíọ̀ pẹ̀lú àdà nìkan sí rẹ̀ òfò tó fojú hàn àtẹ̀ntí ò fojú hàn mọ́kànlá wá ń bẹ̀wò inú ilé wa mẹ́jì ó dílé ẹ̀sí o nínú àti wọ́n lẹ́lẹ́bẹ́ ilẹ̀ orí ibú mọ́ ọlọ́mọdé àwọ̀ àmẹ́ gbogbo ohun tí bá ń bà jẹ́ tí ó máa fi dáa jáwọ̀ máa nípìn bẹ́ẹ̀ gbogbo ohun tó ti dáa tí ó máa dáa sí jáwọ̀ máa nípìn bẹ́ẹ̀ gbogbo tó ti bàjẹ́ tí ó tún máa bàjẹ́ sí mẹ́jáwọ̀ nípìn bẹ́ẹ̀ o máa wá lò fún ìyọ̀nú rẹ̀ ní kọ̀rọ̀ máa lò wá fún ìyọ̀nú rẹ̀ ní gbangba kò sẹ́ni tó lè nífẹ̀ẹ́ ni bí ẹni wọ́n ládàní kan ni ó já máa sáyé wa gbogbo àtàbà wá kún bẹ́ẹ̀ jẹ́ atẹ́sórí ìyọ̀nú rẹ̀ bí hakila haula wala quwwata إلا بالله عظيم الحمد لله الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صلي وسلم وبارك عليه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 بعد تحزبي والتجمع أزواج رسول الله صلى الله عليه وسلم حوله مع سؤالهن إياه زيادة في النفقة ربنا سبحانه وتعالى نظر إلى حال نبيه ورحمه ولطف به لأن عنده العلاج الأول واستعمله ألا وهو الوعظ والعلاج الثاني الاعتزال فاعتزلهن صلوات ربي وسلم عليه تسعا وعشرين يوما وبعد هذا كان رسول الله صلى الله عليه وسلم في هذه الأيام يسكن في حجرة صغيرة عالية بجنب المسجد يسعد إليها بعد أن صلى بالناس ثم ينزل وقت الصلاة ولا يكلم أحدا ضيق على نفسه ليتحمل أذى أزواجه صلوات ربه وسلامه عليه وبعد ذلك قال بعضهم إذا كان الهجر مدته ثلاثة أيام وكيف زاد الرسول صلى الله عليه وسلم ثلاثة أيام قال بعضهم إنه يومين تسع نسوة فإذا أخذنا ثلاثة وضربناه بتسعة يأتينا سبعة وعشرين ثم عندنا ماريا الكبتية لها يومان فإذا أضفنا يومين فإذا أضفنا اثنين إلى سبعة وعشرين يكون تسعة وعشرين وبعد هذا جاز الله سبحانه وتعالى نبيه بقوله يا أيها النبي كل أزواجك فخير الله سبحانه وتعالى أزواجا فتعالين إن اخترتن الدنيا وزينتها وزخرفها ومتاعها والتمتع بها فإني أمتعكن أقبلنا على إرادتهن أمتعكن لأؤتينكن متعة الطلاق وقد ذكرنا آنفا أن مطلق متعة الطلاق واجبة عند الجمهور لكل امرأة لم يتم الدخول بها أو لم تعطى صداقها أما غيرهما من الأزواج المطلقات فإن متعة الطلاق لهن مستحبة هذا الذي عليه جمهور أهل العلم قديما وحديثا أمة الإسلام تحمل صلى الله عليه وسلم 19 يوما فأنزل الله هذه الآية فكيف بدأ رسول الله صلى الله عليه وسلم وماذا قال بعد أنزل الله سبحانه وتعالى عليه آية التخيير أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن واتقوا كما أمركم بذلك قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله وبإثر هذه الآذي الحادثة أنزل الله سبحانه وتعالى آية التخييل فبدأ رسول الله صلى الله عليه وسلم بأم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها فقال لها رسول الله صلى الله عليه وسلم يا عائشة إني ذاكر لك أمرا وفي رواية يا عائشة إني أقول لك أمرا و فلا عليك ألا تعجلي حتى تستشيري أبويك وفي رواية إني أعرض عليك أمرا فأحب ألا تستعجلي حتى تشيري إلى أبويك فقالت أم المؤمنين ما هو يا رسول الله فتلا رسول الله صلى الله عليها آية التخيير فقالت يا رسول الله أفيك يخير أفيك أستشير أبوي بل اخترت الله ورسوله والدار الآخرة رضي الله تعالى عنها وأرضاها الصديقة بنت الصديق رضي الله تعالى عنها مرة أخرى وأرضاها من هنا نقف إن شاء الله تعالى ونستأنف الخطبة في الجمعة القادمة من هذه من هذا الطرف إن شاء الله تعالى وإن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر إخوان المسلمين في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا لا تسلط علينا عدوا يستعلصنا يا رب العالمين اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا عاملنا ربنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهل فنحن أهل الذنوب والمعاصي اللهم كن لنا ولا تكن علينا اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمتنا واعلموا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 اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي التوبة نبي الرحمة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا